àwọn ìwé rẹ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo ọ̀nà tí yẹn fi ṣe dáadáa olùwà nílá khayra fi kathirin min najwahum illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna an-nas ọwọ́ ni wa man yaf'al dhalika ibtigha'a mardatillah fasawfa nu'tihi ajran 'azima ẹ̀wù mùkátọ́lọ́wọ́n bá káyìí illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahi bainan nas gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí nǹkan tí kò látọ̀dọ̀ yàn lọ́sọ́dọ̀ ẹlòmíì ni inú àpẹẹrẹ oríire òun náà ní ká ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn ẹja fi mọ báyìí ẹjẹ wọn á àkíyèsí kan gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad fẹ́ ká parí ẹ̀ pẹ̀lú hadithu Sa'd ibn Abi Waqqas radiyallahu ta'ala anhu tí ànábì jó yé wa wípé arba'un mina sa'ada nǹkan mẹ́rin kan bẹ tẹ̀bárì pẹ̀lú èèyàn à ẹ pẹ̀lú olóríire o olóríire ni o ọlọ́run ọba kẹ láyé o sọ́mání ọlọ́run ọba kẹyàn apẹ̀rẹ̀ ẹni tó tó tó jẹ́ olóríire láyé ni alákọ̀ọ́kọ́ alimaratu asọ́ọ̀lìhà obìnrin rí Allahu akbar bọ́lọ̀n bá sànù ẹrú tó bá fún níyàwó rí obìnrin rí alẹ́dí aw alẹ́tí tẹ̀sọ́rọ̀hù. ìdá nàbọ̀rọ̀ ilé yá tó bá wù ú báyìí pé mi náà ni inú rẹ̀ ó si dùn kí si sì dúpẹ́ fọlùwà kí á à ọlọ́run nìkan lọ́ba tó yí ó pé o á ah, ìyàwó mi ẹlòmíì kìí mọ̀gbà tí sọ yọkàn déta bórobóró à ah, hmm, mo láìkì máa ìdíyàwó ọ̀ bọ́ọ̀ bá láìkì ọ̀dìyà ta ló inú rẹ̀ ń dùn ní kò rí gbé mọ́ra mọ́ ni ẹ̀wà ẹlòmíì báyìí ẹ̀bá jọ wà ẹ̀ mà gbé kọ́ọ̀lù ẹ̀ mà a wà ní whitefield ó tún kò mẹ́rin kí ni fa ló ń pè tó ṣe à kò lè má pè mí jẹ́jú márùn márùn ni má ti má pera wa ní ìṣẹ́kọ̀ bọ̀ ìṣẹ́kọ̀ ní ìmọ̀ òun náà ṣẹ́kọ̀ náà ìṣàǹtẹ̀ ọ̀hún tọ́ ìdùnnú ni o al-mar'atu as-salihah bí ọlọ́run bá kẹ́yìn ní obìnrin rí a òṣìṣẹ́ ńlá muhammadu ní apẹ̀rẹ̀ olóríire ni o ẹlẹ́ẹ̀kejì alìjáru asọ́ọ̀lẹ̀ aládùúgbò rè alábàgbé rè àwọn kan mẹ́rẹ̀ẹ̀rin tá a fẹ́ ká yìí kí sì ń kẹ́ eré o bí yẹn bá fẹ́ mọ̀ bó ọlọ́mọdé yìí ò sí àgbákò ọ̀kanù mẹ́rẹ̀ẹ̀rin a ah, ilé ayé ó sunyàn ilé ayé ó sunyàn bẹ́ẹ̀ bá ba alábàágbé ibi kí ló fẹ́ ṣe fún tí ó tẹ̀ lọ́rùn kí ló fẹ́ ṣe fún tí ó yọ nínú aládùúgbò bú ẹ̀mí ọ̀balẹ̀ àwọn ọmọ òlé ṣeré jáde ẹ̀wọlé ẹ̀wọlé ń bẹ nílé o àwọn ọmọ rẹ̀ náà ń bẹ nílé o nkankan wọ́n mọ̀ sọ́ra wọn kò ní fẹ́ rí kò fẹ́ mọ̀ ni gánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aládùúgbò bú níbọ̀ tó sì nǹkan eré tó ṣe wípé àwọn tó yẹ kí ẹ̀mí ọ̀balẹ̀ lé lórí pé ń ẹ bá ń gbé kọ́kọ́rọ́ ń bẹ lọ́wọ́ níbọ̀ ní kọ́kọ́rọ́ ta ni níbọ̀ ta ni kọ́ra wọn ò lè lọ́dọ̀ rẹ̀ kò lè béèrè iyọ̀ kò lè béèrè omi kò lè béèrè kò sásepọ̀ ọ̀tá lè ọkàn balẹ̀ lèèyàn bá ń gbélé lẹ́gbẹ̀ẹ́ ara ẹni tọkàn bá balẹ̀ kò sínú ìgbèkísẹ́mí rẹ̀ o ẹlẹ́kẹ̀ẹ́ta alimakanu alwaasẹ́ẹ̀ ibùgbé inú ilé tó gbáàyè ẹ̀rí òṣìṣẹ́ ńlá Muhammad ló sọ eléyìí o kéèyàn rí léèrè tó gbáàyè ni kí lè má fún má ni kìí ti dandan ni kó jẹ́ pé à ń ọlọ́nkọ́ kọ́ léèrè tẹ́nì kọ̀ọ̀kan wa ẹ̀rí fọ́dọ̀ yẹn lè má kọ́ lé ṣùgbọ́n wọlé la ilé ti fini lọ́kàn ìyẹn lè kọ́lé rẹ́gẹ̀dẹ̀ táwọn yóò ní òun náà lọ́kọ́ gbogbo eléyìí ṣùgbọ́n lè gbóná máa kò ní fọkànbalẹ̀ nù lé náà ẹlòmíì òdi tó ń bá ti wọ̀ nù lé wọn wọn máa ti ń ṣẹlẹ̀ àyà wọn kàn máa já náà ni wọn kàn ní ṣe náà ni àwọn òun gbọ́n wọn ní kankan náà ni èyí mélòó mélòó ẹni tó kọ́ ilé tí ń sì ń ké ń ké èèyàn kọ́lé ó lè kóònù lé òun kọ́ palé sí pé wọn ma ti ń ṣẹlẹ̀ nǹkan ní wọn lé nǹkan kan sàn bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ ọkàn ní ọ̀ba lẹ̀ kí ni jẹ́lé rí ilé tó gbáyé yẹn tó tọ́ bá wọlé tẹ̀rẹ̀tà ẹ̀mí rẹ̀ ọba lẹ̀ pé wọlé láìláhàm bóbi ma ó dàbò ti yàrá kan ló fún àwọn ọkùnrin sí yàrá kan ló fún àwọn obìnrin sí wọ́n bá sì fẹ́ tèkín ní bóyá pálọ̀ wọ́n jọ pàdé ó sì ti yàrá gbóhùn mà pálọ̀ náà ni wọ́n gbégbé ayọ̀ wọ́n gbégbé àlàáfíà ó rẹ́ǹtì ẹ̀ ni ó kọ́ ọ ní ilé fámìlì rẹ̀ kan ní ilé yẹn ọ̀tá ìgbóná máa kò sínira bẹ̀rẹ̀ arírú ẹni tí ń bẹ́ ń gbégbèsè ayé rẹ̀ o alimakanu alwaasẹ̀ ẹlẹ́kẹ̀rin òun náà ni alimarikabu alihani nǹkan àgùn tí ń fini lọ́kàn balẹ̀ níjọ tó ń ṣe ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ yìí kí ni wọ́n ń gbòǹjọ náà alxayla walbighala walhamira gbogbo tó ń gbò náà yìí ẹ̀sìn ìbáka tàǹkúmí kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́wọ́n bá ní wáyà lókùnmá látàlámù ẹ̀yin àwọn kankan tó ń bọ̀ sẹ́yìn ò mà tọ́lọ́wọ́n ó tún dá fáwọn èèyàn tó wá dayé kíni lónìí dayé kẹ̀kẹ́ kágbé láti bẹ̀ lẹ́yìn náà nínú mọ́tò àti kẹ̀kẹ́ ta lọ́kọ́ dayé kẹ̀kẹ́ lọ́kọ́ dayé tọ̀ lẹ́yìn náà ah tí mọ́tò dayé ti masini ta lọ́ mọ́ta náà ọ̀dà gbogbo ìjọba dayé tàlàgbà tàlẹ̀gbọ́n nínú masini àti mọ́tò àlàkólé kẹ̀kẹ́ masini mọ́tò òfìdírí kíni lẹ́yìn obìlérí wáyà lókùnmá làtàlámù gbogbo téèyàn bá wá ní nǹkan ọ̀gbìn bó ṣe wù kó kéré tó bó ṣe wù kó bàbàrà tó tó fini lọ́kàn balẹ̀ ṣe kó dààmú bẹ́ẹ̀ ni wàláhì ẹlòmíì ní nǹkan ọ̀gbìn àwọn yóò sọ ọlọ́ta ọkùnrin yìí yóò bá tún fìyàn bí ẹ̀yẹ́ wọn ni tààkò bí wọn ti ń ṣe é ẹ̀dá kùn téèyàn bá tà kí ló tún ṣe é mọ́ ó ti lọ́nu ó mi pé sọ fún pé ọkùnrin ọkàn fìtí náà yà ni mo jí làárọ̀ ó lè lo wákàtí méjì yóò kó sábẹ́ yóò kó sókè yóò gbogbo ẹ̀ gbogbo ẹnu ọ̀rẹ́dì ọ̀tá sí kinní kan kò ní kó ó bá mú fúlàní sí kan pa ọmọ wa lé ó ti tún gbogbo nǹkan yìí bó ṣe wá rí ìwà jẹ́ kí sẹ̀mí ayé ọ̀rọ̀ ni olórí ẹ̀ òun làwọn ìta ti pe àkíyèsí síwájú yẹn àdúrà yìí ọwọ́ lẹ́tọ̀ọ́ ó dáa púpọ̀ tí mùsùlùmí máa ṣe allahumma inna nas'aluka almar'ata as-saliha wal jara as-salih wal wọ́lmarkaba alhani àwọn kamẹ́rẹ̀ yìí nínú àwọn irinṣẹ́ ti jẹ́ kí oríire kọ́ bá sẹ̀mí yẹn ni tó bá wa ṣe déédéé ìmánì à rọrùn ó ti ṣe orí fún tọ̀hún láyé àti lákèyà àmọ́ pẹ̀lú yọ̀ǹda tó bá ìmánì àti sẹ́ẹ̀rí dé àwọn nǹkan ìwájú ọ̀rọ̀ ìsẹ̀mí rẹ̀ wà balẹ̀ ó ní alqadaa ayọ̀ kan nínú àwọn olórí nínú jíjẹ́ kéèyàn jẹ́ olórí yìí láyé àti láti yàrá ni ó ní kọ́nà nítorí wọn bá ṣe fún ó tó ó tó ó sì gbà wípé walillahi alhamd ń wo ẹni tí ó kéré sóhun kò wo ẹni tó jù lọ àbẹ̀olúwa mọ́sàkì ti wá lórí yìí láyé àti láti yàrá ni. اللهم إنا نسألك سعادة الدنيا والآخرة والله تعالى أعلى وأعلم اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين Thank you.